aragbára rọrọrùn mi aragbára rìn jésù mi o tó bá ti sọ lọ bẹ́ẹ̀ ràn lórí aragbára rọrọrùn mi. yàrá wàmí

ọmọkùnrin nì ó já o. Ah! Ah! àti ní wàhálà fífọ̀ mo ní pé kí nǹkan tí bàbá náà ń ṣe fún nàìjíríà níṣẹ́yìn náà ipe ṣé ó dáa. ó ní ìrírí ọmọ ẹ̀ṣẹ̀ yìí ní sísinsin ni ah! ọmọkùnrin ọmọkùnrin rèé. ìbéèrè tí mo ń béèrè ó dà ń pé kò gbé iye jẹ fúnra ka ìfún ẹ torí Tinubu bó ṣe ni fún Nàìjíríà nísìnyí náà hmm. ṣé nǹkan tó wá ń fún Nàìjíríà tó dáa. Ah! ó rẹwà òrípò ah! ah! rẹwà rẹwà. Oh! ọmọkùnrin yìí dá o ó gidi ni ó rẹwà gidi. wàhálà ti wà. ọlọ́run ṣe wa ni kò